ìlara tó tún wá pọ̀ jù ni wípé mítìn tí wọ́n ṣe ní ilé Ifẹ̀ tí gbogbo àwọn ọba dúró síbẹ̀ tí gbogbo àwọn ọba wà ń bẹ̀ tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n pe olóyè Sunday Igboho tí wọ́n pè wọ́n live nínú mítìn yẹn bẹ́ẹ̀ ni tí bàbá wa olóyè Sunday Igboho tó sọ̀rọ̀ ibi tí lára gidi ti wá bẹ̀rẹ̀ tí ò tí ò ṣe kékeré nítorí ẹ ti wá gbàgbé wípé àwọn kan ti àwọn tó sọ pé àwọn fẹ́ gba owó àtẹni tó sọ pé òun ò fẹ́ owó kankan ẹ mọ̀ pé ẹ rí pé ọ̀rọ̀ yẹn ti wọnú ara wọn ni ó ti di ìwọ tó bá mọ̀ wàá mọ̀ pé wàhálà ti wà ń bẹ̀ yẹn wọ́n ní ọ̀rọ̀ gbogbo lórí alábàáhùn lọ̀rọ̀ yìí fẹ́ dì báyìí o. bàbá pupa kan láàrin àwọn OPC náà ni gbogbo èèyàn ti ń mẹ́nu bà pé à kóbokòbo bàbá yìí pọ̀ o ó ń pọ̀ jù o pàápàá lórí bó ṣe ń sọ ọ́ lórí olóyè sunday igbòho adétúnjì òṣàńlá ló wáá fi ọ̀rọ̀ ìkìlọ̀ tó gbóná yìí ránṣẹ́ o ó fi ránṣẹ́ sí ibà gani adams ààrẹ ọ̀nà kakanfò pé kí wọ́n kìlọ̀ fún bàbá pupa yẹn bàbá pupa táwọn èèyàn ń pè ní òsì wọn tó ń jáde láti sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò ní àrídájú kankan nínú lórí social media nítorí pé olóyè igbòho kì í ṣe ni àrífín alàgbà adétúnjì òṣàyí wá tún àwọn àṣírí kan tó lágbára ẹ̀ eh, nípa olóyè Gani Adams pàápàá nípa bó ṣe níṣe pẹ̀lú ibi tí wọ́n ti ṣẹ̀ wá. wọ́n fà á gangan tó jẹ́ pé ìgbà tí olóyè Sunday Igboho wá ṣe òkú màmá wọn ni gbogbo ọ̀rọ̀ yìí wá lágbára sí i ló ń kà màmá sí kí ló fà á kí ló ṣẹlẹ̀ gangan báwo ló ṣe jẹ́ kí nìdí tó fi rí bẹ́ẹ̀ Adétúnjí Òṣàyí sọ̀rọ̀ ẹ̀ eh, ó sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ ní láti gbọ́ tó ṣe kókó. welcome to crossblog x tv remember to like share and follow us ẹja gbọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ tí òòṣà ńlá yìí tú lórí ọ̀rọ̀ àwọn OPC bàbá pupa àárín wọn àti Ìbà Gani Adams. ààrẹ ọ̀nà kákàǹfò ẹ dúró ná wọ́n ní àgbà ò kì í ṣòro bí èwe ó ní òsì yín kan tó ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó máa tó máa tó nǹkan ọ̀rọ̀ tó máa da nǹkan rú ni bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ẹ kọ́ṣàn òsì yín ìyẹn ẹni tó ń jáde tó ń sọ̀rọ̀ tí ò yẹ kó máa sọ jáde lẹ́nu. No nígbà tó lanu tó ń ṣépè fún Ìgbòho Òòṣà ó lanu ó ń ṣépè fún olóyè Sunday Ìgbòho nítorí pé mo rí lẹ́nujọ́ mẹ́ta yìí wípé àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára lórí ọ̀rọ̀ àwọn OPC tẹ́ ń jáde tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ máa sọ. So ọ̀rọ̀ yìí lágbára òun kì í ṣe kékeré òun pàápàá lórí gbogbo nǹkan tí wọ́n ní bàbá pupa yìí ń sọ lọ́tún lọ́sì láìsí ẹ̀rí tó dájú ó lágbára. tó ti kúrò ní nàìjíríà ẹ sọ nǹkan kan àgbọ́ nǹkan kan ẹ mọ kì í sọdún kan kì í sọdún méjì o ni bàbá yẹn ti kúrò ní nàìjíríà ó ṣe wá jẹ́ wípé ìgbà tí olóyè Sunday Igboho tó padà wálé láti wá ṣe òkú ìyá ẹ̀ ìgbà yẹn lẹ wá mọ̀ wípé ó yẹ kẹ́ máa jáde kẹ́ máa ṣe fídíò fún olóyè Sunday Igboho ṣe rí gbogbo èpè tẹ́ ń ṣẹ́ jáde lẹ́nu yẹn kì í ṣe tolóyè Sunday Igboho olóyè Sunday Igboho kọ́ ni bàbá yẹn ń ṣépè fún nítorí wípé ẹni tí ò bá ṣe nǹkan èpè èpè ò lè jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń ṣe nǹkan èpè tó bá ń ṣàdúrà fún èpè ló máa padà jẹ́ tirú ẹ̀dá bẹ́ẹ̀ ẹni tó bá wá ń ṣe nǹkan àdúrà tán bá wá ń ṣépè fún àdúrà ló máa jẹ́ tirú ẹ̀dá bẹ́ẹ̀ ṣe rí gbogbo èpè tí ọ̀tún ààrẹ ọ̀nà kákàǹfò tó ń ṣẹ́ yẹn gbogbo èpè yẹn kì í ṣe ti olóyè Sunday Igboho ṣe rí nǹkan tó ń ṣe wọ́n gangan ìlara ni ẹjẹ́ gbà forí olóyè Ìgbòho òòṣà la fi rán Ìgbòho la fi rán kì í ṣẹ̀yìn torí pé olóyè Sunday Igboho òòṣà kò ṣe nǹkan èpè èmi dẹ̀ mọ nǹkan tó ń ṣe yín ìlara ni ìlara ló fẹ́ bayé yín jẹ́ ìlara ẹ wípé bàbá yẹn ó tún padà wá ṣòkú ìyá ẹ̀ yẹn ó ń fọ yín lórí ó ń ní yín lára ṣé ẹ rò pé kò ní í dé ni nítorí pé ẹ rò pé kò ní wá ṣòkú ìyá ẹ̀ ẹ ti rò pé Ìgbòho òòṣà ò ní wọlé wá bó ṣe wọlé wá yẹn nígbà tó jọ́ ọmọ ọkọ ni ilé bàbá ọmọ òun bọ ọmọ lẹ́rù bó ṣe wá wọlé yẹn jìnnìjìnnì wá bò yìí ẹ̀rù bà yáyà yín já àbí ẹ̀ tí ì rí nǹkan kan ṣẹ́yìn ò fẹ́ kí olóyè Ìgbòho Òòṣà ṣe é fẹ́ kó dé ni ẹni tó bá ní kí olóyè Ìgbòho Òòṣà kó má dé òun ni Ìgbòho Òòṣà ò ní dé bá orí yẹn ló máa fọ ipa ìlara tó tún wá pọ̀jù ni wípé mítìn tí wọ́n ṣe ní Ilé Ifẹ̀ tí gbogbo àwọn ọba dúró síbẹ̀ tí gbogbo àwọn ọba wà bẹ́ẹ̀ eh, tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò náà wà bẹ́ẹ̀ tí wọ́n ní bàbá pupa yìí ń sọ lọ́tún lọ́sì láìsí ẹ̀rí tó dájú ó lágbára. nínú mítì yẹn bẹ́ẹ̀ ni tí bàbá wo olóyè Sunday Igboho tó sọ̀rọ̀ ibi tí lára gidi ti wá bẹ̀rẹ̀ tí ò tí ò ṣe kékeré nítorí pé gbogbo àwọn tó jókòó síbẹ̀ yẹn ọ̀pọ̀ wọn ò mọ̀ pé wọ́n máa pe bàbá wa Ìgbòho òòṣà ọ̀pọ̀ owó mọ̀ wípé wọ́n máa pe olóyè Sunday Ìgbòho àwa mọ nǹkan tó fa gbogbo ìlara yìí ohun tó tún wá parí ẹ̀jù ni wípé bàbá wa ń pariwo wípé òun ò fẹ́ owó ó lóun ò fẹ́ owó kankan nǹkan tóun fẹ́ ni wípé àwọn ọba ilẹ̀ Yorùbá gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan fọwọ́sowọ́pọ̀ ẹ̀ kí wọ́n pe gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pẹ̀láwọn olóyè Sunday Ìgbòho òòṣà kò sọ pé òun nìkan o ó ní kí gbogbo ó tún sọ ó ní kí gbogbo àwọn alágbára yìí ó ní kí wọ́n síwájú káwọn tẹ̀lé wọn kílẹ̀ tún fẹ́ ìyẹn gangan ló ń dùn wọ́n ìyẹn ló ń ta wọ́n lára ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn kan ti béèrè owó tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà kan pé bàbá wa Ìgbòho Òòṣà bàbá yẹn gbogbo wa la gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ó lóun ò fẹ́ owó ó ní nǹkan kan tí àwa ìran Yorùbá tá a lè ṣe fóun ni wípé kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan fohùn ṣẹyọ kan kí gbogbo àwọn ọba kí wọ́n sọ̀rọ̀ jáde táwọn ọba bá ti sọ wípé káwọn lọ lé gbogbo àwọn Fúlàní ajínigbé ajínipa yẹn ó ti tán nǹkan tí bàbá ìyẹn Ìgbòho Òòṣà tó tún wá sọ tó tó tó dùn mọ́ mi nínú ni wípé ó ní gbogbo àwọn alágbára tó wà nílẹ̀ Yorùbá ó ní kí wọ́n síwájú pé òun á tẹ̀lé wọn ẹdún náà bàbá yóò gbéraga kò ṣe nǹkan kan kílẹ̀ tún fẹ́ kílẹ̀ tún fẹ́ ẹ sọ fún wa ẹ ti wá gbàgbé wípé àwọn kan ti àwọn tó sọ pé àwọn fẹ́ gba owó àtẹni tó sọ pé òun ò fẹ́ owó kankan ẹ mọ̀ pé ẹ rí pé ọ̀rọ̀ yẹn ti wọnú ara wọn ni ó ti di ìwọ tó bá mọ̀ wàá mọ̀ pé wàhálà ti wà ń bẹ̀ yẹn problem ti wà ń bẹ̀ yẹn àwọn kan fẹ́ owó àwọn kan ẹnìkan sọ pé òun ò fẹ́ owó ẹni tó fẹ́ owó yẹn ń sìn ó wá dàbí ẹni tó sọ pé òun ò fẹ́ owó yẹn ó dínà ìjẹ ẹni tó fẹ́ owó ẹ ó ti dínà ìjẹ tiẹ̀ ṣẹ́ni pé wàhálà ti wà ń bẹ̀ yẹn òun ló fa gbogbo fídíò tí wọ́n ń ṣe tí wọ́n ń jáde lọ́tún lọ́sì tí wọ́n ń parọ́ tí wọ́n ń pa gbogbo ẹ̀ ó yé wa a understand àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ sinmi agbájá kẹ́ ẹ gbà forí bàbá yẹn sọ jáde lẹ́nu wọn wọ́n sọ pé olóyè Sunday Igboho sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe ọmọ Yorùbá wípé ọmọ tápà ni ṣé olóyè Sunday Igboho ló sọ ni wọ́n ní àwọn tó ń jáde lórí Facebook ẹ olóyè Sunday Igboho ló rán wọn olófọ̀rọ̀ sí wọn lẹ́nu ẹ̀dọ́nà sọ̀rọ̀ yẹn make sense ṣé gbogbo yín ò sí ẹ̀ sí nílé ayé ṣe ẹ travel àbẹ lọ sírìn àjò nígbà tárákùnrin kan jáde níbi ọdún kan sọdún méjì mẹ́ta sẹ́yìn tó ṣe fídíò jáde nípa nípa Ààrẹ Ọ̀nà Kakanfò nípa ààrẹ Gani Adams ẹ ti gbàgbé ìgbà yẹn ni fídíò yẹn mo ní fídíò yẹn ń bí màá play fídíò yẹn kí gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá kẹ́ ẹ wo fídíò yẹn fúnra yín kẹ́ ẹ wo rántí bàbá pupa ń pa tó sọ wípé bàbá wo olóyè Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ ẹ wá parọ́ pé àwọn Yorùbá nation kan ló sọ bẹ́ẹ̀ olóyè Sunday Igboho kan ló sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ jẹ́ jẹ́ yé parọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ wò ẹ àjọ wo fídíò yẹn fúnra yín ẹ gbọ́rọ̀ tí arákùnrin yìí sọ ẹ sinmi agbájá ẹ má gbàgbé láti bá wa pín fídíò ẹ ṣe gan. táwọn kan owó dé àwọn ẹ̀sìn change díẹ̀ díẹ̀ àwa di pé àwa ní kó ní ká kú kó tiẹ̀ lọ́ọ́ máa kó lọ́ọ́ máa bíìdì structure sí ìlú ẹ̀ àwa la fẹ́ lọ bíìdì structure sí ìlú Gani Adams which is Arigidi àkókò níjọ́ tá a lọ sí ìlú yẹn náà Gani ò mọ̀nà lú yẹn kò mọ̀nà lú tọ́ bisikẹ̀ mo fọ́nà búra fún kábà mọ̀nà lú yẹn ìgbà tá a dé Àkúrẹ́ láti mi ò gbàgbọ́ sá òzòzò Àkúrẹ́ láti sọnù Àkúrẹ́ láti ní sọ lost house lórí ọ̀nà Àkúrẹ́ geographically àti ìlú alómọ̀tá mọ̀nà mọ̀ tá a máa rìn tá a máa wọnú gbórí rìn tá a máa ah, eh, padà tó a nà kí làwọn àti pàṣẹ pé last àpàdà bọ̀nà lù. pàápàá lórí gbogbo nǹkan tí wọ́n ní bàbá kó bá yìí sọ lọ́tún lọ́sì láì sí eh, ẹ̀rí tó dájú. torí tó lè fà pé kò ní ní pé bàbá ẹ̀ civil servant ni bàbá ẹ̀ nígbà tí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìtàn tí ọba ọba àlùwà àná tí ó sọ fún wa ní Zakia bẹ́ẹ̀ nígbà tí wọ́n arrest Gani ní two thousand five tí wọ́n arrest ẹ̀ ta lọ bá ọba yẹn pé kó help wa pé ta ló mọ̀ tàyè lọ́ọ́ bá tán lè fi Gani lẹ̀ nínú tọ̀tọ̀ bá sọ fún àgbà yẹn ni pé ó ní ó ní Gani ó ní kì í ṣe ọmọ ìlú àwọn a ní kí ló dé àgbájẹ́ kó yé wa pé wọ́n wá sọ̀tàn ẹ̀ wọ́n wá ní wọ́n wá ní generation Gani mẹ́ta olúwa nílùú yẹn bí ká sọ pé fọ́fọ́fọ́ fàdà sẹ́ yé mi sàn nínú ìtàn yẹn awágẹ̀tù ni pé bàbá tó jẹ́ bàbá tó jẹ́ bàbá ẹnìkan ló ní traces nínú arigidi bàbá yẹn gan ló pè ní Ádámù adams adamu not adams adamu adamu gangan adamu ni adams ọmọlá ni wọn lápadà nípadà yìí sí adams òun ló dẹ̀ yìí sí adams adamu ni adamu yẹn ló wá bí lamidi lamidi ló bí gani tó bá ti kọjá yìnyín ẹ lọ bí ẹni kíkà ni kò sọ kò sọ kò sọ ẹsẹ mi tó bí adamu. adamu ẹ sí nílé tó bá dẹ̀ ń tòrò ọmọ àlèbò tó bá tó bá tó ọmọ àlèbò bá ti dàgbà awùwọ̀ ọmọ gbogbo sì máa ṣe bò tó nírun pẹ̀ so gbogbo àtàwọn mi kan máa ń gbàjẹ́ náà pé gàní gàní gàní mo kò máa ń wọn kódà pé ti ṣì yorùbá ti kẹrọ àti kẹrọ kẹrọ mérò tipẹ́tipẹ́. tó òun nìyẹn o kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀ kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.